pẹ̀lẹ́ you can relax there. ẹ kò sí wàhálà díẹ̀. ilé kò tún lọ kò lọ bí iṣẹ́ yóò dẹ̀ sí lóyún àmọ́ ọkùnrin wo ló tiẹ̀ fẹ́ gbẹ́rù ilé ọkùnrin. wo díẹ̀. yeah, yeah. yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ ah, ayé mi ò ta ló fa abẹ́rẹ́ síbi ah, láì ṣe èṣù ìdí èṣù lọ́nkọ́lé sí i abẹ́rẹ́ lẹ́yìn ta ló ń labẹ́rẹ́ ta ní ta ní. yé yé yé. kí ni. wọ́n bẹ̀yẹ̀ tó bẹ̀yẹ̀ tó ibi tó wọ́de ó wọ́de bí ó wọ́de bí. kí ló wọ̀ ó yà wọ́de bí débi. lọ́wọ́ bá sì wá bí ó ló ṣẹlẹ̀. ọmọ lórí burúkú olùfàbẹ́sí mi ẹ̀ta yíyẹ fẹ́ bàjẹ́ olùfàbẹ́rẹ́ mi. ẹ́ tó kọjá tí o lọ bí sẹ́tọ̀ ẹ̀kọ́ wà níbi tí ẹlòmíràn wà pàbẹ́rẹ́ sí mi. Ah, àwọn ọmọ kékeré kan ṣeré wá sọ́dọ̀ wa àwọn kábẹ́rẹ́ àti bọ́ọ̀lù kiri bọ́ àwọn ọmọ inú máa jẹ́. ní pé kí ni olórí burúkú lọ́mọ tó bá fàbẹ́rẹ́ sí mi ẹ tó bá fàbẹ́rẹ́ sí mi ayé ẹ̀ máa bàjẹ́ ni. kó abẹ́rẹ́ ẹ̀dá ìdí ògùn ló lọ bákan náà ò tẹ́lá gbà jẹ́mọ̀ sí amúmúrí ọmọkùnrin kan tó ga tó dúdú tó ní gbọ̀ngàn dúdú tó wá ní fúfúfúfú ó wá gbé bọ̀dá ni wọ́n fẹ́ pa mí olúwa sọ fún mi pé olúwa gbógun tàwọn tó gbógun tì mí ah! tí ìbá fi abẹ́rẹ́ yìí sí ìdí ogun tí ìbá fi sídìí ogun tí mọ́tò bá kọ́ gbà lójú àlà àgbà lójú ayé tẹ́lá ló máa pa.